ṣẹ̀ṣẹ̀ bá mi ṣe yẹ ìpàdé àdúrà lédè Yorùbá pọ̀nbélé. àbániṣe owó fún láti ṣe láti ní ìpàdé ìgbàlá kó máa fàyè rẹ̀ gbá àdúrà ńlá ni mo ṣe ṣàmì ńlá kó máa fàyè rẹ̀ gbá àdúrà ńlá ni mo ṣe ṣàmì ńlá. bá mi ṣe o olú ọ̀run bá mi ṣe o akiriṣore bá mi ṣe o àkọ́dá ayé bá mi ṣe àṣẹdá ọ̀run bá mi ṣe o jọ̀wọ́ bá mi ṣe o. bá mi ṣe o olúwa ẹni ò bá ṣe ló ráyè gbé. mo bẹ̀bẹ̀ àṣẹdá ọ̀run bá mi ṣe o jọ̀wọ́ bá mi ṣe o. ẹ̀yin ará mi nú olúwa mo kí yín káàbọ̀ sí orí ètò bá mi ṣe orí ètò tuntun ni lórí móhùnmáwòrán yìí orúkọ mi ni pásítọ̀ Débọ̀ Adégòkè èmi ni bàbá bá gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe mọ̀ láti ìjọ Mount Christian Ministries International Freedom Arena ibi tí ìpàdé bá mi ṣe ti máa ń wáyé lẹ́ẹ̀mejì lóṣù sátidé kejì àti sátidé kẹrin láago mẹ́sàn-án títí dé aago mọ́kànlá níbẹ̀ la ti ń gba àgbáyọrí àdúrà níbẹ̀ ni ogun ayé àwọn èèyàn ti ń ṣẹ́ níbẹ̀ ni a ti ń ké pe ọlọ́run lórí kókó àwọn ọ̀rọ̀ rẹ̀ ìyanu sì ń ṣẹlẹ̀ ọlọ́run retí ìwọ náà torí pé ogun tó ń jẹ ọmọ òdua kò gbóyìnbó àdúrà lójúlówó yorùbá òun la máa ń gbà nínú ìpàdé bá ṣe àwọn èèyàn rí tiwọn ṣe o mo sì gba ọlọ́run gbọ́ pé ìwọ náà ó rí tiẹ̀ ṣe bó ti ń farabalẹ̀ gbọ́ ètò yìí lónìí lẹ́yìn nígbà tí àkókò bá tó láti gbàdúrà ìwọ náà jọ gbàdúrà nítorí pé lórúkọ Jésù Kristi ìwọlẹ̀ rí kàn God bless you. nígbà tí ìrètí pin ìrètí ti pin ara Sarah ti kú ara Abrahamu náà ti kú ṣe ló dàbí ẹni pé kò lè sílè kò lè mọ́ gbọ́ mi èmi ò mọ sàkún yí ọ̀ka mi ò mọ ohun tó ń wò ṣe ló dàbẹ́ ni pé abrahamu ò wo kíkú inú ara Sárà kò wo ti ara rẹ̀ tó ti rí kùjọ́kùjọ́ ó lè ní ìgbàgbọ́ ó yin ọlọ́run lógo ó sáà ti mọ̀ dájú pé hallelujah olóòótọ́ lẹni tó ṣe ìlérí yóò sì mú ṣẹ kí làwọn ìlérí tó ti jáde sínú ayé rẹ̀ mo níròyìn ayọ̀ fún ọ olóòótọ́ lẹni tó ṣèlérí fún ọ láti inú ìpàdé yìí lónìí lórúkọ jésù kó máa wá sí ìmúṣẹ. bó ṣe débẹ̀ èsì tó jáde sí ni pé congratulations what are you congratulating me for wọ́n ló lóyún ẹ̀yin èèyàn ọlọ́run fibroid di fine boy ọlọ́run ṣe é ní òjijì kí ni ire kí ni ìlérí ayọ̀ tó jáde sínú ayé rẹ̀ tó ní kò lè ṣeé ṣe mọ́ mo sọ ní orúkọ olúwa láti ìṣẹ́jú ìlọ ó yá kó máa ṣẹlẹ̀ lójijì ìyanu rẹ kó máa ṣẹlẹ̀ lójijì ilẹ̀kùn ayọ̀ tó ń kàn tó ní ò lè ṣí mọ́ lójijì ọwọ́ ọlọ́run kó máa ṣí lójijì ọwọ́ ọlọ́run kó máa ṣí ṣàmì dáadáa. kí ni ìlérí kejì tó di ẹ̀rí sísọ àgàndọ́lọ́mọ aleluya ọlọ́run bá abrahamu sọ̀rọ̀ ó ṣèlérí fún abrahamu àti sarah wọ́n ti dogbo medical report wọn kò sọpọ́tì wọ́n ti dogbo bíbélì sọ núwe genesis orí kejìdínlógún ẹsẹ̀ kẹwàá hallelujah gbọ́mi nínú ìpàdé yìí láàárọ̀ lẹ́yìn ìpàdé yìí má bá ọlọ́run ṣàròyé mọ́ má ṣàròyé ọkùnrin ọkùnrin tó ní àrùn ẹ̀gbà létí odò bẹ́sẹ́dà ẹni tí ó wò sàn dúró tí jésù sọ pé arákùnrin ó fẹ́ ká mú ọ lára dá bí ó wá wo jésù ó ní ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni èmi ò ní ẹni ó rò pé èèyàn ló lè mú ìhun lára i have no one àròyé ló ń ṣe jésù kan wá wò pé àròyé èyí ti pọ̀ jù dìde gbé àkéte rẹ máa lọ hallelujah àkókò àròyé kọ́ la wà don't explain the facts of the matter rely on the truth lóòótọ́ lóòótọ́ lóòótọ́ wọ́n ti sọ pé pé fallopian tube block wọ́n sọ pé utrus ẹ̀ dorí kodò ah so gbogbo àgbàdo tọkọ ọmọ yín lẹ́yìn ilẹ̀ lẹ́ni àgbàdo gan ò tiẹ̀ ní kò ní èso nú ṣùgbọ́n <laughs> ọlọ́run tó ṣèlérí pé àgàn máa kọrin torí pé àgàn ó di ọlọ́mọ púpọ̀ bíbélì sọ pé nínú ìwé Genesis orí kejìlélógún ẹsẹ̀ ìkẹwàá àwọn tí bábàmù ṣe lálejò wọ́n ní pé àwa ó tún tọ̀ ọ́ wá ní ìwòye àmọ́dún sẹ́ra ara yẹ yóò lóyún wọ́n mọ̀ wọ́n mọ̀ pé sẹ́ra ti wọ menopause kan tó sọ̀rọ̀ wọ́n mọ̀ wọ́n mọ̀ medical condition sẹ́ra kan tó sọ̀rọ̀ ọlọ́run mọ̀ condition rẹ̀ kó tó ṣèlérí bá mi ìlérí ọlọ́run ju condition lọ lẹ́yìn àdúrà tààrọ̀ yìí gbogbo ìlérí ọlọ́run fún ọ pé ó lọ́mọ láyé lórúkọ jésù ó yá kó di ẹ̀rí oh, mo ní kó di ẹ̀rí mo ní kó di ẹ̀rí mo ní kó di ẹ̀rí lórúkọ jésù bẹ́ẹ̀ ni kó rí dáadáa ó mi ó tún tọ̀ wá síra wa gbọ́ síra rẹ̀ ni síra rẹ̀ ni ẹ̀yin áńgẹ́lì ẹnu yín dùn bẹ́ẹ̀ bá jẹun tẹ́ ẹ yóò tán ẹ máa lọ wọ́n lọ rẹ́rìn ó ní mi ò rẹ́rìn <laughs> mo kàn wo bàbá ni mo wo grandma sefa Abraham ni ṣé ọkùnrin yóò láṣàn mọ́ èmi pẹ̀lú gan ni nígbà mo ti ṣe nǹkan ọkùnrin nǹkan obìnrin kẹ́yìn bí sọ pé ó ti tàsé fún Sarah gẹ́gẹ́ bí ìgbà obìnrin ṣùgbọ́n Bíbélì sọ Genesis twenty one nígbà tí àkókò tó kí ìlérí di ẹ̀rí Genesis twenty one verse one bíbélì wípé ọlọ́run sì ṣe fún sarah gẹ́gẹ́ bó ṣe wí ó sì bẹ sarah wò gẹ́gẹ́ bó ṣe sọ sarah sì lóyún mo sọ ní orúkọ olúwa láti inú ìpàdé ìlọ ọlọ́run ọ̀run kó bẹ̀ ọ́ wò gbogbo ẹni tó ń wojú olúwa fún irú ọmọ láti ìṣẹ́jú ìlọ ọlọ́run ọ̀run kó bẹ̀ yín wò ọlọ́run tó bẹ sarah wò kó bẹ̀ ọ́ wò sarah wa sọ ní ẹsẹ̀ kẹfà olúwa pa mí lẹ́rìn mo sì rẹ́rìn ẹni tó bá sì gbọ́ yóò rẹ́rìn pẹ̀lú mi láti inú ìpàdé lọ gbogbo àwọn tó fi ọ rẹ́rìn gbogbo àwọn tó ti pè ọ lórúkọ wọ́n ní akọ ajá ni ọ wọ́n ní òye ò pa wọ́n ti ẹ̀ńtírẹ́tì ẹ̀ nílé ọkọ by fire by force kọ́dún yìí tó parí lórúkọ jésù wọ́n bọ̀ rẹ́rìn oh, mo ní wọ́n bọ̀ rẹ́rìn torí pé olúwa ó fẹ̀rín ayọ̀ pa ṣàmì dáadáa hallelujah. ṣe bá mi ṣe ìpàdé àdúrà lédè yorùbá pọnbélé tó máa ń wáyé ní sátidé kejì àti ẹ̀kẹrin nínú oṣù láago mẹ́sàn-án sí mẹ́wàá láàárọ̀ kùtùkùtù agbára ọlọ́run rìn nínú pàdé yìí pẹ̀lú iṣẹ́ àmì àti ìyanu lọ́kànjọ̀kan gbogbo ènìyàn tó ń wá síbẹ̀ ló ń jẹ́rìí sí agbára ọlọ́run nítorí ogun tó ń ja ọmọ òdua kò bóyìnbó ẹ tara ṣàṣà kẹ́ ẹ wá sí ìpàdé àdúrà tó lágbára yìí orin ìyìn àti ògo ẹ̀mí tó rinlẹ̀ àdúrà tí ó borí ogunkógun tó bá dojúkọ àti ìjìnlẹ̀ ṣètì ọ̀rọ̀ láti orí ìtẹ́ ẹ̀mí mímọ́ ní èdè Yorùbá wá kí àjọ darapọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ó wá sí gbàgede àdúrà yìí káàkiri àgbáyé láti gbóhùn àdúrà àti ìyìn sókè sí Olúwa wa gbogbo kìsìrò rẹ yóò di pẹ̀tẹ́lẹ̀ ó dá mi lójú agbára Ọlọ́run yóò bùyọ nínú ayé rẹ ẹni àmì òróró pásítọ̀ Débọ̀ Adégòkè ni yóò máa darí ètò. fọwọn tuntun gbogbo ipá àti agbára gbogbo agbára mídíánì. àdúrà bá ṣe ni Mount Zion Christian Ministries International Freedom Arena number two North Road off White Hart Road Plumstead London SE eighteen one DG fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ lọ sí wẹ́bsáìtì wa www.freedomarena.org.uk tàbí kí ẹ kọ̀wé sí wa ní info at freedomarena.org.uk lẹ́ẹ̀kan sí i sátidé kejì àti ẹ̀kẹrin nínú oṣù ni àdúrà bá mi ṣe yóò máa wáyé láago mẹ́sàn-án sí mọ́kànlá láàárọ̀ ìgbà náà láwọn máa pariwo sóluwa wa tí wọ́n yóò sì máa gbọ́ àdúrà wa bá mi ṣe wá kí o sì rí iyì Jésù lolúwa. Sekaraya àti Elizabeth náà Bíbélì sọ pé wọ́n gbọ́ ṣùgbọ́n nínú gbígbọ́ wọn Lúùkù orí ẹsẹ̀ ìkọkànlá sí ìkẹrìnlá Luke chapter one verses eleven to fourteen ọlọ́run ṣèlérí fún Sẹkaráyà Elizabeth ara aya rẹ̀ yóò lóyún ọ̀pọ̀ èèyàn yóò sì yọ̀ sí ibi rẹ̀ ìwọ ó sì ní ayọ̀ púpọ̀ Sẹkaráyà wá fẹ́ máa bá áńgẹ́lì ó fẹ́ máa bá jiyàn he has every right as a woman be to argue ìwọ angeli ṣé o mọ èjì mi ṣé o mọ èjì àyà mi àní ó dà kí ni àpẹẹrẹ áńgẹ́lì wa wò pé argument ẹ ti pọ̀ jù first sign ni pé ó yàdí kó má fi kó má fi àròyé kó má fi ba ìlérí jẹ́ mesiọnu <laughs> ẹ ti tan tẹlifíṣàn tẹ ti mute ẹ rí áńgẹ́lì mute Ṣèkáyà ṣùgbọ́n sọ nǹkan ọ̀pọ̀ ènìyàn yóò yọ̀ sí ibi rẹ̀ ọlọ́run yìí ọlọ́run tó mú ìlérí ṣẹ bíbélì wa sọ ní luke orí kìíní luke chapter one verses fifty seven to fifty eight àkókò tó wà yìí tí elizabeth yóò bí elizabeth tá a pè ní àgànjò ní ó ti lóyún ó sì bí ọmọ rẹ̀ ọkùnrin àti ará àti ìbátan wọ́n gbọ́ bí olúwa ti fàánú ńlá bá a ṣe wọ́n sì bá a yọ̀ ìlérí di ẹ̀rí ó lóyún o ìyàwó rẹ̀ ó lóyún àwọn èèyàn ó sì yọ̀ ọ̀pọ̀ èèyàn yóò yọ̀ sí ibi rẹ̀ ìlérí di ẹ̀rí mo sọ ní orúkọ olúwa àkọ́dún ètò parí gbogbo à ń wojú olúwa fún irú ọmọ ayé ó bọ̀ gbàgbéjọ ayọ̀ ayé ó bọ̀ gbàgbéjọ ayọ̀ ìlérí ọlọ́run yóò di ẹ̀rí fún ọ ìlérí ọlọ́run yóò di ẹ̀rí fún ọ ṣàmì dáadáa ah kí ni àpẹẹrẹ kẹta àpẹẹrẹ ìlérí tó di ẹ̀rí òun ni gbígba ilẹ̀ ìlérí fún ọ ó ó gbọ́ mi dáadáa ni ilẹ̀ ìlérí ilẹ̀ tó wà yìí ẹnìkan ń bẹ lábẹ́ ohùn mi lẹ́yìn ìpàdé yìí láàárọ̀ olúwa gba ìlú yìí fún ọ àmín jésù. yóò gbà fún ẹbí rẹ àmín jésù. yóò gbà fún iṣẹ́ rẹ àmín jésù. yóò gbà fún òwò rẹ àmín jésù. yóò gbà fún iṣẹ́ ìránṣẹ́ rẹ ṣàmì dáadáa àmín tó sọ deuteronomy orí kọkànlá deuteronomy chapter eleven verse twenty-four gbọ́ ìlérí ọlọ́run deuteronomy eleven twenty-four hallelujah ẹ̀rí inú bíbélì ibi gbogbo tí àtẹlẹsẹ yín bá tẹ̀ yóò jẹ́ tiyín Ah, láti agídó ètùtù ẹ̀dánù dúró mbẹ̀ náà ibi gbogbo tí àṣẹlẹ̀ tẹ̀rẹ̀ bá tẹ̀ èmi ò mọbi tó ti wá o bóyá láti Ethiopia bóyá láti Ghana bóyá láti Zambia mi ò mọ̀ bó o ṣe wọ̀ yín bóyá búùtù ló wọ̀ bóyá nu búùtù káànà gbé ọ sí ṣùgbọ́n bó la tẹ́lẹ̀ ẹsẹ̀ wà báyìí ó yá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí n gbọ́ tẹ́lẹ̀ kí n gbọ́ ṣé Nàìjíríà lẹ́sẹ̀ rẹ wà ah, ṣé Ghana lẹ́sẹ̀ rẹ wà níbo ló fẹsẹ̀ tẹ̀ báyìí kí ni orúkọ ìlú yìí kí ni bíbélì sì wí ibi gbogbo tí àtẹ́lẹsẹ̀ yín bá tẹ̀ kí ló ló kí ló ló wọ́n ṣe yóò jẹ́ ti yín gbé ilẹ̀ yìí sọ gbé ilẹ̀ yìí ẹsẹ̀ mi tẹ orí rẹ odidi tèmi tọmọtọmọ tilétilé tiṣẹ́tiṣẹ́ tòwòtòwò come on gé hallelujah. so tó mọ fi ìsáwá ń kọ̀wé á fún ọ ní twenty four hours ò nílò àti sunkún hallelujah yí padà pé wẹ twenty four hours tí ọ̀rọ̀ mo fi dẹ̀rí twenty four hours hallelujah ọlọ́run sọ fún àwọn ọmọ ìsírẹ́lì gbogbo ibi tí ẹsẹ̀ yín bá tẹ̀ ẹ́ ti gbà fún yín ná ìlérí pé òun ó gba ilẹ̀ ìlérí fún ọ ọlọ́run ṣe é fáwọn ọmọ Ísírẹ́lì ó sì sọ ọ́ di ẹ̀rí fún wọn kò ní fi ṣe wọ́n lọ wo ilẹ̀ tọ́lọ́run ṣèlérí níbẹ̀ sọ pé wọ́n rí àwọn òmìrán níbẹ̀ èmi ò mọ ohun tó dúró gẹ́gẹ́ bí òmìrán fún wọn náà òmìrán home office ah, wọ́n wá mú ròyìn wá ilẹ̀ tọ́lọ́run ní ká lọ ilẹ̀ dáadáa ni ilẹ̀ yìí sì dáa àbílẹ̀ yìí ò dáa. ṣé ò dáa. ò dáa. at least ó dájú bí tẹ́tí ń bọ̀ lọ bí ò bá dá ẹni jó ẹni tẹ̀bàtì ní. <laughs> hallelujah. hallelujah. ibi tẹ́ ẹ ti wá ẹ lọ síbẹ̀ ẹ tún gorí òkè wa, ẹ wàá jẹ́rìí olúwa mú mi lọ sí ìlú nàìjíríà ó mú mi bọ̀. <laughs> ọlọ́run ṣèlérí fún wa ó sì mú un ṣiṣẹ́. gbọ́ ẹ̀rí tí ọlọ́run gbọ́ ohun tí ọlọ́run ọlọ́run sọ fún ọ pé gbogbo ibi tẹ́sẹ̀ yín bá tẹ̀ mo gbà fún yín ọlọ́run wá sọ di ẹ̀rí Joshua náà wá sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká lọ sínú ìdúró Joshua orí kọkànlélógún Joshua chapter twenty one verses forty three to forty five Joshua twenty one verses forty three to forty five kí ló. òun á sì fún israẹli ní gbogbo ilẹ̀ náà. hallelujah. tí ó ti búra láti fún àwọn bàbá wọn. ó ti tó olúwa sì fún fún Ísírẹ́lì ní mélòó. gbogbo ilẹ̀ náà. Olúwa gba ilẹ̀ yìí fún ọ yóò gbà fún ọmọ rẹ yóò gbà fún ọkọ rẹ yóò gbà fún ẹbí rẹ gbọ́mi àwa kan ti Ọlọ́run ti gbalẹ̀ yìí fún wa ṣùgbọ́n ó gbọ́dọ̀ gbà fún òwò rẹ ṣàmì dáadáa ó gbọ́dọ̀ gbà fún iṣẹ́ ìránṣẹ́ rẹ àyè gbọ́dọ̀ gbà ọ́. lórí ilẹ̀ yìí olúwa ó fàyè gbà ọ́ láti dára tó wù ọ́ gbẹ́ni láti dára tó wù ọ́ olúwa sì fún Ísírẹ́lì ní gbogbo ilẹ̀ náà. tí ó ti búra láti fi fún àwọn bàbá wọn wọ́n sì gbà á wọ́n sì ń gbé inú rẹ̀ wọ́n ń gbé inú rẹ̀ mo sọ ní orúkọ olúwa gbogbo ẹnikẹ́ni tó ń wojú olúwa fún ìwé ìgbélùú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run yìí ṣe sọ lórúkọ jésù olúwa ó gba ilẹ̀ yìí fún ọ ó gbé inú rẹ̀ pẹ̀lú ìrọ̀rùn ìwọ tó ti wà gbẹ tó ti gbàwé ìgbélu olúwa ó gba ìlú yìí fún ọ ara ò ní ní ọ ọkàn rẹ ó balẹ̀ ara tó fẹ́ dá nílùú yìí olúwa ó fààyè gbà ọ. bá mi ṣe ìpàdé àdúrà níbi ìlú bàpọ̀nbẹ̀lẹ̀ tó máa ń wáyé ní sátidé kejì àti ẹ̀kẹrin nínú oṣù láago mẹ́sàn-án sí mẹ́wàá láàárọ̀ kùtùkùtù agbára ọlọ́run rìn nínú pàdé yìí pẹ̀lú iṣẹ́ àmì àti ìyanu lọ́kànjọ̀kan gbogbo ènìyàn tó ń wá síbẹ̀ ló ń jẹ́rìí sí agbára ọlọ́run nítorí ogun tó ń ja ọmọ òdua a kò gbóyìnbó ẹ tara ṣàṣà kẹ́ ẹ wá sí ìpàdé àdúrà tó lágbára yìí orin ìyìn àti ògo ẹ̀mí tó rinlẹ̀ àdúrà tí ó borí ogunkógun tó bá dojúkọ àti ìjìnlẹ̀ ṣétí ọ̀rọ̀ láti orí ìtẹ́ ẹ̀mí mímọ́ ní èdè Yorùbá wá kí àjọ darapọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ó wá sí gbàgede àdúrà yìí káàkiri àgbáyé láti gbóhùn àdúrà àti ìyìn sókè sí Olúwa wa gbogbo kìsìrò rẹ yóò di pẹ̀tẹ́lẹ̀ ó dá mi lójú agbára Ọlọ́run yóò bùyọ nínú ayé rẹ ẹni àmì òróró pásítọ̀ Débọ̀ Adégòkè ni yóò máa darí ètò. fọwọ́n tuntun gbogbo ipá àti agbára gbogbo agbára mídíánì. ṣe ni mount zion christian ministries international freedom arena number two north road off white hart road plumstead london se eighteen one dg. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ lọ sí wẹ́bsáìtì wa www.freedomarena.org.uk tàbí kí ẹ kọ̀wé sí wa ní info at freedomarena.org.uk lẹ́ẹ̀kan sí sátidé kejì àti ẹ̀kẹrin nínú oṣù ní àdúrà bámiṣe yóò máa wáyé láago mẹ́sàn-án sí mọ́kànlá láàárọ̀ ìgbà náà láwọn máa pariwo sóluwa wa tí wọ́n yóò sì máa gbọ́ àdúrà wa bámiṣe wá kí o sì rí yìí Jésù lolúwa. dìde dìde sọ fún ọlọ́run olúwa dìde dìde bí ẹni tó gbàgbọ́ olúwa àkókò ẹ̀rí mi tó mú kí gbogbo ìlérí rẹ fún ayé mi wá sí ìmúṣẹ nípasẹ̀ àánú ńlá rẹ látòní lọ ó yá korúkọ jésù gbàdúrà gbàdúrà olúwa àkókò ẹ̀rí mi tó ah, gbogbo ìlérí ayọ̀ tó ṣe fún mi jẹ́ ó wá sí ìmúṣẹ látòní lọ nípasẹ̀ àánú ńlá rẹ̀ gbàdúrà gbàdúrà àkókò àti gbàwé ìgbélú mi tó àkókò àti lọ́mọ mi tó àkókò àti bímọ mi tó yes yes àkókò àti dá iléeṣẹ́ tèmi náà sílẹ̀ tó olúwa gbogbo ìlérí ayọ̀ tó ṣe fún mi jẹ́ wá sí ìmúṣẹ nípa àánú ńlá rẹ̀ jésù kristi olúwa wa jésù olúwa wa gbàdúrà olúwa nípasẹ̀ ojú rere rẹ àwọn ìlérí rẹ fún ayé mi sọ wọ́n di ẹ̀rí kí oṣù yìí tó parí ó yá porúkọ jésù gbàdúrà ọlọ́run alágbára nípasẹ̀ ojú rere rẹ gbogbo àwọn ìlérí rẹ fún ayé mi fún ayé aya mi fún àwọn ọmọ mi fún iṣẹ́ ìránṣẹ́ mi olúwa sọwọ́ di ẹ̀rí kóṣù yìí tó parí sọwọ́ di ẹ̀rí sọwọ́ di ẹ̀rí sọwọ́ di ẹ̀rí sọwọ́ di ẹ̀rí ah ó gbàdúrà pẹ̀lú ìtarajẹ́ ó kà ọ́ lára remaseto yekere bobo zifroposete yekere bo saneye jésù kristi olúwa wa jésù olúwa wa ìwé àwọn bàkínní orí kẹjọ ẹsẹ̀ ìkànnì lólógún Solomoni wípé gbogbo ohun tí Ọlọ́run fẹnu sọ ní ìlérí fún Dávidi ó ti fọwọ́ rẹ̀ múṣẹ wọn náà gbàdúrà Ọlọ́run àlèwí lè ṣe o gbogbo ìlérí tó fẹnu rẹ̀ sọ fún mi fọwọ́ agbára rẹ̀ mú wọn ṣẹ láti òní lọ porúkọ Jésù gbàdúrà Ọlọ́run àlèwí lè ṣe o gbogbo ìlérí tó fẹnu rẹ̀ sọ sínú ayé mi sínú ayé aya mi sínú ayé àwọn ọmọ mi sínú ìgbéyàwó mi sínú iṣẹ́ ìránṣẹ́ mi olúwa fọwọ́ agbára rẹ mú wọn ṣẹ látòní lọ ẹnu rẹ ló fi sanwó fọwọ́ agbára rẹ mú wọn ṣẹ fọwọ́ agbára rẹ mú wọn ṣẹ gbàdúrà gbàdúrà gbogbo ìlérí tó fẹnu rẹ sọ sínú ayé mi sínú ayé aya mi sínú iṣẹ́ ìránṣẹ́ mi sínú ìgbéyàwó olúwa fọwọ́ agbára rẹ mú wọn ṣẹ láti àárọ̀ yìí lọ. jésù kristi olúwa wa jésù olúwa wa ezekiel orí kejìlá ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n ezekiel twelve twenty eight torí náà wí fún wọn pé báyìí lè olúwa wí kò sí ọ̀kan nínú ọ̀rọ̀ mi ta ó fagùn mọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo ti sọ yóò ṣẹ ni olúwa wí gbàdúrà ọ gbàdúrà gbogbo ẹnikẹ́ni àtòǹkóhun tí ìwà láyé wọn tó ń fa ìmúṣẹ àwọn ìlérí rẹ nílẹ̀ nínú ayé mi olúwa o finá rẹ palẹ̀ wọn mọ́ lónìí kọ́ máa ń korúkọ jésù gbàdúrà ọlọ́run alágbára o gbogbo ẹnikẹ́ni àtòǹkóhun tí ìwà láyé wọn tó ń dí ìmúṣẹ ìlérí rẹ lọ́wọ́ nínú ayé mi nínú ayé aya mi nínú ayé àwọn ọmọ mi nínú ìgbéyàwó mi nínú iṣẹ́ rẹ olúwa finá rẹ palẹ̀ wọn mọ́ lónìí yes gbàdúrà gbogbo ẹnikẹ́ni àtọ́nkọ́n tí ìwà láyé wọn ń fa ìmúṣẹ ìlérí rẹ nílẹ̀ lórí ọ̀rọ̀ ayé mi olúwa palẹ̀ wọn mọ́ finá rẹ palẹ̀ wọn mọ́ lónìí finá rẹ palẹ̀ wọn mọ́. jésù kristi olúwa wa jésù olúwa wa ṣàmì dáadáa ọlọ́run ránṣẹ́ sí farao jẹ́ káwọn èèyàn mi ó lọ kán lọ sìn mí farao ní ni ọlọ́run gbọ́mi tí ẹ́rọ́dù ò bá kú ìlérí ọlọ́run fún jésù ìbá ti ṣẹ rí pé íjíbítì la gbé jésù sápamọ́ sí ìmọ̀lọ́jọ́ kan ọlọ́run ránṣẹ́ sí joseph lójú àlá gbé ọmọ ọwọ́ náà padà sílùú rẹ̀ gbogbo àwọn tó ń wá kiri wọ́n ti kú kí Mósè náà tó padà Fáráò ọlọ́run sọ fún Fáráò Fáráò àwọn tó lé ọ kiri wọ́n ti kú mo fẹ́ kó gbàdúrà gbogbo Fáráò àti ẹrọ́jù tó fẹ́ sọ àwọn ìlérí ọlọ́run fún ayé mi dèké lórúkọ Jésù ẹ máa dòkú lẹ́sẹ̀kẹsẹ̀ ó yá gbàdúrà pẹ̀lú ìtara mo gbàdúrà lórúkọ olúwa gbogbo ẹ̀yin Fáráò gbogbo ẹ̀yin Hẹ́rọ́dù tẹ́ fẹ́ sọ ìlérí ọlọ́run fún ayé mi dèké lórúkọ Jésù ẹ máa dòkú lẹ́sẹ̀kẹsẹ̀ Fáráò ilé baba ilé ìyá Hẹ́rọ́dù ilé baba ilé ìyá Fáráò àti Hẹ́rọ́dù ilé àná tó fẹ́ sọ ìlérí ọlọ́run fún ayé mi fún àwọn ọmọ mi fún àwọn fún aya mi fún iṣẹ́ ìránṣẹ́ mi fún ìgbéyàwó mi dèké mo pa á láṣẹ lórúkọ Jésù ẹ máa dòkú lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ máa dòkú ẹ máa dòkú ẹ máa dòkú. jẹ́ ká lára jẹ́ ká lára jésù kristi olúwa wa jésù olúwa wa gbàdúrà wípé olúwa torí pé o ti ṣèlérí òmìnira fún mi tú mi sílẹ̀ lónìí kúrò nínú ìgbèkú gbèsè ìgbèkú àìní ìgbèkú àìsàn ìgbèkú àìlọ́kọ̀ ìgbèkú yàgọ̀ ó yá porúkọ Jésù gbàdúrà Ọlọ́run alágbára torí pé o ti ṣèlérí òmìnira fún mi tú mi sílẹ̀ lónìí kúrò nínú ìgbèkú gbèsè ìgbèkú àìní ìgbèkú ìyàgàn ìgbèkú àìsàn ìgbèkú àìlọ́kọ̀ tú sílẹ̀ lónìí tú mi sílẹ̀ tú aya mi tú àwọn ọmọ mi sílẹ̀ tú wa sílẹ̀ kúrò nínú ìgbèkùn èyí tá a yẹ fún wa pamọ́ sí ṣó ń gbàdúrà má rẹ̀wẹ̀sì nínú àdúrà yìí má rẹ̀wẹ̀sì ìlérí ọlọ́run gbọ́dọ̀ di ẹ̀rí nínú ayé rẹ̀. jésù kristi olúwa wa jésù olúwa wa. ẹ̀yin ará mi mo rò pé ẹ ti gbádùn ètò yìí ẹ ti jẹ́ adùn dídára ọlọ́run bó bá gbádùn ẹ̀ lórí tẹlifíṣàn báyìí ìtọ́wò ni o mélòó mélòó ni tó bá wá sí inú ìpàdé wa ní bámiṣe ní mozambique christian ministries international freedom arena àdírẹ́sì wà lójú móhùnmáwòrán àti tẹlifóònù nọ́mbà tẹ́ lè pè bó bá sì nílò àdúrà tàbí ìgbaniníyànjú pé nọ́mbà yìí lágbára ọlọ́run èmi pẹ̀lú ó bá sọ̀rọ̀ mo sì gbàdúrà fún ọlọ́run yóò bùkún òkò ní forúkọ olúwa god bless you. gbàgbọ́ kí ẹ gbádùn ètò tòní fún àdúrà àti gba gbogbo iṣẹ́ ìránṣẹ́ tòní ẹ kàn sí wa lórí aago 0208 317 0829 0208 317 0829 ẹ sì lè darapọ̀ pẹ̀lú wa nínú ìpàdé ìbánisẹ́ àkànṣe àdúrà tí a máa ń ṣe ní sátidé kejì àti ẹ̀kẹrin nínú oṣù ní ilé ìjọsìn wa ní Mount Zion Christian Ministries International Freedom Arena ẹ pàdé wa lọ́sẹ̀ tó ń bọ̀ ní orí ètò bámiṣe ẹ pàdé wa a ó máa retí yín Jésù Olúwa ṣe o akiri ṣoore bá mi ṣe o.